الذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج لهم خزنتها ألم يأتكم نذير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم سورة الكافرون قل يا أيها الكافرون قل أيها الرسول للذين كفروا بالله ورسوله يا أيها الكافرون بالله لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون من الأصنام والآلهة الزائفة ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد من إله واحد هو الله رب العالمين المستحق وحده للعبادة ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم من الأصنام والآلهة الباطلة ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون مستقبلا ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم الذي أصررتم على اتباعه ولي دين الذي لا أبدي غيره kọ́lọ̀ ń jẹ́ kí àwọn ọmọ ẹ̀kọ́ náà kó jẹ́ kí wọ́n ní àlùbáríkà àtàwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wà náà gẹ́gẹ́ bí mo ti sọ síwájú àkọlé ìdánilẹ́kọ̀ọ́ ti ti òru èní wọ́sùn náà wà asbáàbù dọ̀kọ́ lẹ́yà nípa bíná bó ṣe rí àtàwọn iṣẹ́ burúkú èyí tó lè gbé ni wọ̀ná kọ́lọ̀n kó sàánú ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe wá lọ́mọ ọlọ́run kí a wọ̀ná. ẹ̀ ń bá wo alukurani àti hadithi òjíṣẹ́ ọlọ́run a rí i pé ọ̀pọ̀lọpọ̀ ààyè lọ́lọ́run ti wá wa níṣọ́ra tí òjíṣẹ́ ọlọ́run tó náà èyí tó ṣe wípé ó lè gbé ni wọ̀ná irú àwọn iṣẹ́ báwọn ká pátì ká jìnà sí i ká lè bá a dẹni ìkẹ́ ká lè bá a dẹni tí ó máa wà nínú ọ̀bàlùjánà onídẹ̀ra nínú àwọn àyà èyí tó lọ́wọ́ bá tó ti wá wà níṣọ́ra nípa náà ó ní àyà tó sọ pé wattaqun naro lati u'iddat lil kafirin ọlọ́run ní ẹ̀pá yà ná iná tó ṣe pé ọlọ́run ti pe amá rẹ̀ lẹ̀ ó ti tọ́jú rẹ̀ lẹ̀ ó ti pè á léṣe lẹ̀ làwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ nínú àwọn àyà èyí ọmọ mi alálùbáríkà tí ó kà lẹ́ẹ̀kan ọlọ́run sọ ń bẹ̀ pé wàlílẹ̀bí ilẹ̀ káfàrú bìrọ̀ bíhìm ọlọ́run nínú ajá ọ ń bẹ fáwọn aláìgbàgbọ́ àwọn tí wọn gbọ́ gbọ́ nígbàgbọ́ sáwọn yẹ ká nígbàgbọ́ kò lámà gbogbo àti ẹ bá ti ń sọ wọn sínú nánà kùlámà olùkìyà fi hà fàájùn sàálà mùkọ̀zánátúwà bẹ́ẹ̀ làwọn màláìkà tí wọ́n jẹ́ alákòóso tí wọ́n mójútó iná wọ́n máa bí wọ́n lérè pé alam ya'tikum nadhir ṣé olùkìlọ̀ wá báyìí ni àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ṣé wọn àdétí gbọ́ wọn àdọ́dọ̀ yín bẹ́ẹ̀ bàbá àwọn òjíṣẹ́ ọlọ́run ọba láyé àwọn àáfàá ṣé wọn sì wà sí fún yín ni ṣùgbọ́n tí wọ́n máa sọ náà ní pé wọ́n wí fún wa o àwa la nínú àyà mi ọlọ́ni yawma yaghshahumul adhab min fawqihim wa min tahti arjulihim ọjọ́ àlùkìyàmà ọjọ́ tí ó lágbára ni ọjọ́ tí ṣe wípé iná yóò bo àwọn ọmọ náà dáadu bó ṣe ń jó wọn lókè yóò máa jó wọn nílẹ̀ yóò máa jó wọn láti wájú yóò máa jó wọn lẹ́yìn ẹ̀gbẹ́ tún ẹ̀gbẹ́ sí ọlọ́run máa ṣe wá lẹ́yìn tí ó náà. láàyè mi wa man ya'si Allaha wa rasulahu ẹnì yòówù tó bá yapa àṣẹ ọlọ́run gbogbo ẹni tó bá ṣe ọlọ́run àbútẹ̀ yapa àṣẹ òjíṣẹ́ rẹ̀ fàyínàláwù ní àrò jahanna iná na ó ti ń dúró dúró àwọn ẹ̀dá báwọn khalidina fiha nínú náà yìí ni wọ́n mọ̀ wà bẹ̀rẹ̀ mílò la kà nínú àwọn ayé alukur'an èyí tó lọ́wọ́ bàbá lẹ́kẹ̀ọ́lá tó fi ń kì wá nílọ̀ tó fi ń wọ́ wa níṣọ́ra kò ń ẹjẹ́ àbójú wo díẹ̀ nínú àwọn hadith ètò wa lórí eléyìí abdullahi ibn Mas'ud kọ́lọ̀m kó bá ní yọnu sí i ó ní ànábì ọlọ́run sallallahu alayhi wa sallam sọ pé yu'ta bin nari yawm al-qiyamah laha sab'una alfa zimam ọlọ́run pa àwọn màláíkà láṣẹ tó bá ti jẹ́ ògbìn pé ẹ lọ gbé iná wá iná tá yìí ìjánu ti ń bẹ fún iná ó jẹ́ sab'una alfa ìyẹn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin seventy thousand ìjánu oníbẹ̀ fún iná níbi tí náà ìtọ́fẹ̀ tó máa kó lè zì alfa malakin yàjòrò náà ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin àwọn màláìka seventy thousand ìní ò máa di ìjánu kọ̀ọ̀kan nínú náà òní máa dì mú kì í sì pé wọ́n máa wọ́ tuuru tuuru wọ́n máa wọ́ ńlẹ̀ ni eléyìí jẹ́ àmọ́ pé inú iná ọlọ́run nǹkan tó ṣe wípé ọ̀fẹ́ ẹ̀ pọ̀ ni. nínú hadith mi òjíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam sọ pé narukum hadhihi allati yuqiduha banu adam iná tìyín yìí iná tìlẹ̀ ayé èyí tó ṣe pé ọmọ ànábì ádámà òní ń dá ọmọ ànábì ádámà òní ń kó juz'un wahidun. abalahoro kan ńlọ́sẹ̀ jẹ́ nínú sàbọ̀nrín ìnàjúz à nínú àádọ́rin ìyẹn tí náà ti ọjọ́ àlùkìyámà àwọn sàbí wa sọ pé a ilé òjíṣẹ́ lọ́hùn táìpẹ́ ọ̀wọ́ náà táyé yìí nìkan lọ́wọ́n bọ́ bá fi jẹ ẹ̀dá níyà ni iná alákàfíà òǹgá ti tó ànábì wa dáhùn lóhùn pé iná àfọ̀dílà tàn àléyà kò ní í ma nínú táyé yìí nìkan bí kò ṣe pé wọ́n ó tún da ìlọ́po rẹ̀ lọ́nà mọ́kàndín ní àádọ́rin sixty nine wọ́n ó tún wá lẹ̀ mọ́tílẹ̀ ayé yóò jẹ́ seventy òní wọ́n fún wa jẹ kẹfẹ́lẹ́ níyà ọlọ́run màsánú wa mọ́mọ́ ìjà wọlé ojúṣe lọ́wọ́ bá wa sallam ó ń bẹ pẹ̀lú àwọn sàbẹ́ níjọ́ kan wọ́n kàn gbọ́ ohun kan ní gbagbagba gbogbogbogbogbò kálukú bẹ̀rẹ̀ sí ní rálẹ̀ mú àníbi ń sọ fún wa pé àtẹ̀dẹ̀rú nà máa ha dá ǹjẹ́ ẹ mọ́hun ǹtẹ́ ẹ gbọ́ yìí bí kọ́ọ̀lù Allahu wa rasuluhu alam àwọn sàbídà wọn ni à ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ àwọn ní ẹni màjúlọ àwọn ọmọ ohun tó nù ànábì wọn sọ fún un pé hàdà hajarun òkúta kanu arsalahu Allah léyìí tó ṣe pé ọlọ́run bá jù ú fi jahannam sínú náà jahannama mọ́ǹdù sàbàáyìnà láti sàbàáyìnà kọ̀rífà láti mọ bí àádọ́rin ọdún sẹ́yìn lọ́lọ́run ti sọ òkúta sínú náà fàdán ní ìsìn ní ìsìn òun ló sẹ̀ ń dé ìlà kọ́ńáríà òun ló sẹ̀ ń dé ìsàlẹ̀sàlẹ̀ iná eléyìí jẹ́ àmọ́ pé sábà ń sọ nípa inú náà ntọ́ kẹnu ni ntọ́ jìnyín pọ̀ ni ntọ́ fẹ́ ni àfikọ́lọ́ ọba kọ́là wá kọ́mọ̀ṣẹ̀ wá lẹ́yìn tí ọ̀wọ̀ náà. an ibn Bashir kọ́lọ̀ ń bá ní yọ́nú sí àtúnwò àti bàbá rẹ̀ olùjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé inna awala ahli nari azaba ẹni tí ìyà tiẹ̀ tí ó ṣẹ̀ pẹ́rẹ́ jùlọ ẹni tí ìyà rẹ̀ tí ó kéré jùlọ nínú ná tọ́lá bí ògbìn àlùkìyàmà òun lẹ́ni tó ṣe pé láwù nàlá ni wà ṣẹ̀rọ̀ kán òun lẹ́ni tó ṣe pé yọ̀bọ̀ bàtà méjì olókùn yọ̀bọ̀ wọnú ná tó ń ti bẹ́ẹ̀ náà yẹ́gbẹ̀lẹ̀ mìnìhùmà dìmágò ọpọlọ rẹ̀ yóò máa ṣọ ní kọ̀sọ̀ bí ọbẹ̀ tó ti gbóná parí. tó ń síbẹ̀ náà máa yàrá àdáhàdán àṣàdùmínú àbábá lójú tiẹ̀ yóò máa wò pé kò sẹ́ńtíyà rẹ̀ pọ̀ tó tóun kò sẹ́ńtíyà rẹ̀ tó lágbára tó tóun àlẹ́álẹ́ wàá ìnáwó làwọn àbábá ó níyà tiẹ̀ sì sẹ́pẹ́rẹ́ jùlọ láàrin gbogbo àwọn tí wọ́n wọ̀ náà mélòó la fẹ́ kà nínú àwọn àhàdé àtàwọn àyà Kùránìyà lẹ́yìn tó dá lórí iná àwọn iṣẹ́ burúkú wo ńlọ́wọ́ lè ṣe okùnfà kẹ́dọ̀ wọná àwọn àfáà wọ́n kà á níbàámu sí àwọn àyàtùn Kùránìyà àti níbàámu sí àhàdísù nàbàwíyà ìwòye sí ọ̀rọ̀ ọlọ́run àti àdìsí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n láwọn okùnfà yìí ọ̀pọ̀ rẹpẹtẹ lẹ́yìn tó ṣe pé ó lè jẹ́ kẹ̀dá kọ wọná lálùkìyàmọ̀ ṣùgbọ́n wọ́n wá pín sọ́nà méjì asbábù mùkàfírọ̀ àwọn okùnfà kan bẹ tó lè gbé ni wọná yàtọ̀ sí pé yóò gbé ni wọná ó lè sọ ni di kèfèrí kódà tó kòrejò fáńlá minal iman ẹ̀ńtà bàbá iṣẹ́ yìí lọ́wọ́ rẹ̀ ìbá kú tó lè pọ́nkẹ́rùn-ún irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe mùmíní má wà tó òjìbò láwùlọ kò ló dáfi náà yàtọ̀ sí pé yóò wọ̀ náà yóò tún máa ṣe gbére nínú náà kò ní í jáde kúrò ńbẹ̀ yóò máa bẹ́ńbẹ̀ lọ ní gbére àwọn abala kanu abala ẹlẹ́ẹ̀kejì asbábù mufassiqatun ńlá àwọn okùnfà tó ṣe wípé òun ò gbé ni kúrò ní ìsìláàmù kò di kèfèrí ṣùgbọ́n ó lè sọ ní di pòkì ìyẹn ni pé tó kọ̀lẹ́jù fáńlá mínà àdá láti ilà lè fẹ́ sọ̀pọ̀ yìí ẹ̀yìn tá a bá bá iṣẹ́ burúkú lọ́wọ́ rẹ̀ kò ní jó ń déédéé má òkí ẹ̀dá olùmítọ̀hún òní yóò máa jẹ́ yẹ̀sẹ̀ ìkúdókòó lànà yóò lẹ́tọ̀ọ́ sí kọ́ wọná lálùkìyàmà ṣùgbọ́n tó bá wọná lóò nà lọ́kọ̀ lóòdì fi ya kò ní máa bẹ nínú náà gbére. àwọn nǹkan ò lọ́wọ́ sarajọ́ lábẹ́ àwọn okùnfà àkọ́kọ́ àwọn nǹkan wo ní ń bẹ lábẹ́ okùnfà ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ àjọ pàdé lóru ọ̀la kájọ máa tẹ̀síwájú abẹ́láwọn bá subhanahu wa ta'ala kó fi ìṣọ́ àti ààbò rẹ̀ kó fi ṣọ́ ẹnìkọ̀ọ̀kan wa ká tún lè pàdé ní òru ọ̀la ilé ẹ̀kọ́ máàdì ibn Taymiyyah al-Islami pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ibn Taymiyyah Model College oníwọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí à ń fi àkókò yìí àfihàn àwọn akẹ́kọ̀ọ́ wa ti lé kí ó létí wípé ọjọ́ keje nínú oṣù karùn-ún òní ẹ̀kọ́ yóò bẹ̀rẹ̀ lákọ̀tún ìyẹn fún sáà ètò ẹ̀kọ́ tuntun abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó ṣọ́ ẹnìkọ̀ọ̀kan wa bí àkókò náà àti ju ìgbà náà lọ kó jẹ́ káwọn ọmọ yìí kí wọ́n ṣoríire kọ́lọ̀dé kí wọ́n ní alùbáríkà ọmọ ìyá yín nílẹ̀ tí Islam Abdulrahman ọ̀làlẹ̀kan Muhammad Awwal fún ìbéèrè kan àbómi ẹ pè sórí zero eight zero five three four five eight one seven two títí ọ̀la náà màá sàlámà. يا من يريد الحق فلنعوى بهديه على